إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم وأولئك هم الضالون إن الذين كفروا وماتوا وهم كفار فلن يقبل فلن يقبل من أحدهم ملء الأرض ذهبا ملء الأرض ذهبا ولو افتدى به أولئك أولئك لهم عذاب أليم وما لهم من ناصرين أولئك لهم عذاب أليم وما لهم من ناصرين لهم كلام البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله عليم قل هو تزوج نفاق ìsìláàmù díẹ̀ tèbè ìrìn díẹ̀ lòsìláàmù kí nítorò náà sílé tó bàrà nínú ẹ̀sẹ̀ bọ́n àwọn ìyẹn ṣe owó ẹ̀ láti ojú ayé ẹ̀mọ̀ ọ̀pẹ́ sọ́wọ́ àyọ̀ tẹ́tẹ́ láti láwọn tó fèrè pé ìgbàgbọ́ òwúrò déédéé wọ́n jẹ́rìí oníṣẹ́ ọlọ́run sọ́wọ́ àyọ̀ tẹ́tẹ́ àgbà fún ọ

wọ́n wá ń tẹ́sí àjọ Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní kí ni tòkù sí àwọn níwájú ọlọ́run òun ní iná dáwọ́dájú àwọn tí wọ́n yá kèèkè rí lẹ́yìn ìgbàgbọ́ wọn ni wọ́n àgbàwẹ̀ ni wọ́n mùsùlùmí ni wọ́n jẹ́ gbogbo nǹkan ṣe mùsùlùmí làwọn náà ṣe lẹ́yìn náà wọ́n padà wá sí islam lọ́rẹ́ wọ́n bọ́ lọ́rẹ́ ẹ̀kọ́ àrẹ́sì ní ìtò náà ń jẹ́sẹ̀ ẹ̀bọ̀ ní ìfúnmọ́ dáadọ́ wọ́n lẹ́nu nífẹ̀ jíké pèrè bá ti bá ti jẹ wọ́n tó tó dáàmù sílẹ̀ sílẹ̀ fún àwọn lẹ́nu nígbà wọ́n ń dé nu ẹ̀sìn pèrè rí ní tí wọ́n ń ṣe nú ẹ̀rù lè tó láàmù ní wọ́n ṣe lọ bá tó ń pẹ̀lú lẹ́nu bàbá ọ̀pọ̀ wà bí wọ́n ṣe rí nìyẹn ẹ máa wo gbogbo àwọn apòsíláàmù lẹ̀ mọ́ ti tẹ̀sìn ọ̀gá ìsìláàmù a máa ń lé ìgbègbè ìpìlẹ̀ lọ́rùn ọ̀tá wọn tí ìsìláàmù ara ilé ju ọ̀sẹ́bọ̀ ilé lọ irú wọn ní máa ń dágbà àrùlé bàwá èrò lè mú sọ lórí wọn a ní kó dàgbà náà ń bẹ ìsìláàmù náà kùrọ̀ á bá wọn ọlọ́run tó ti wọn ó tó bẹ́ẹ̀ láwọn tó ẹ̀ ní akínú àwọn ọmọ adá pé kó ìsìláàmù náà وأن تهدنا صراط المستقيم Ibi àmùsùn ní gẹ̀ǹdà lọ́wọ́ tó lọ́wọ́ fi ọ̀rọ̀ tó tó lé níwà àwọn ìgbàgbọ́ mọ̀ fẹ́ gbàdúrà àwọn olùkó mùsùlùmí ثم ازدادوا كفرا ثم ازدادوا كفرا وعلموا وعلموا وعلموا ìtẹ̀láṣẹ ìtẹ̀lọ́ràn wọn àdókún níbi ìtọ́ ìsìláàmù wọn àdókún níbi ìsọ̀tà ìmọ̀sánlẹ̀ lọ́lọ́mọ́ ààrẹ ìwọ̀sánlẹ̀ ìwà lẹ́nu sọ fún wa irú àwọn tí àlànà ni wọ́n bá لن تقبل توبتهم وأولئك هم الضالون لن تقبل توبتهم وأولئك nípa wọn àtàwọ́lẹ́kù bí من ń rọrùrù nílẹ̀ mẹ́rin àfilà fọ́nà ìfíjẹ́ táwọn gbà ní wípé kẹ́dà fẹ́ kú sí ẹ̀ṣẹ̀ kó padà sí ìṣẹ̀ láṣẹ ẹ̀sọ́rọ̀ lọ́la wọn tún bá débù ti káwọn mẹ́rẹ́ ọmọrùn nígbà tí tún bá wọn láàrin tó kò bá dà táwọn

ìbẹ̀rẹ̀ wọn tó ní olúwa wọn la tún bá ọlọ́ọ̀ni àárín ìgbà tó tún bá wọn náà káwọn ọlọ́pàá àgbàlẹ́ tún bá wọn òṣèṣe ọlọ́run sọ nínú ayé tẹ́lẹ̀ kọ̀ọ̀rán ìgbé ní ìnàmẹ́ táwọn bá kọ̀ọ̀rán lọ́ọ̀nù nílẹ̀ nínú ẹ̀yà ẹ̀rúnà lóòrùn àti ìdáhàlà fún ìmọ̀lẹ́gbọ̀n قريبا فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن والذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما ìgbà tí èèyàn rárá èèyàn tún bá tọ́lọ́run gbà títúbà ẹni tó pọ̀ ká kú lọ́wọ́ ọlọ́run kan na ṣe máa bákan náà títúbà ẹni tún bá tí ó rùn yọ gbé wọ̀ wọ́n ti tilẹ̀ fún títún bá lásìkò yẹn ọlọ́pàá onígbà èyí ń kọ́rọ̀ nípa àwẹ́ pé àwọn ẹni bẹ́ẹ̀ kéèké sí ọlọ́run ní bá tí ń bá wọn ní kẹ́ kódà olùsìnà ni wọ́n ẹni àrùn ni wọ́n lè ánà lòkú ọ̀bọ̀ láàrín wọ̀n bóyú wọn torí pé kí jẹ́ wà kéèké rí ìwà ni ní ìwà kéèké rí ìwà ni ní ìwà kéèké rí ìwà òbí tó lù wọn ọba lẹ́gbàá gbogbo ẹni bá mú ní kò ní bójú ọlọ́run wá pàdé ọlọ́run bójú owó kéèké lẹ́ẹ̀dá kó rà owó kó kó nípò kó láṣẹ kó wà influencia kó wà connected globally pé kò mú orí ọlọ́run kì í sẹ́ni ọlọ́run kò dọ́lọ́run ọba náà kì í sẹ́ni ọlọ́run ẹni tí nǹkan ọlọ́run kò

torí pé ní àkùránì pààrọ̀ lẹ́yìn àpòlò òṣùlẹ̀ láàrẹ̀ jíjì lẹ́ní ìjáàmù kófìrì lẹ́yìn ìṣọ́ọ̀rẹ́ wàìbáàmù tàwọ̀lẹ́yìn wàlẹ̀gbòrí yẹ̀dá ìpìlẹ̀ kẹ́lẹ́mà àwọn ìpìlẹ̀ tí ìsìláàmù wa tó ní mẹ́kànlá ìpìlẹ̀ tó gbólé lórí òun ẹni kẹ́lẹ́ àmọ́ ya kèfèrí sí wà kèfèrí ìyẹn ní pé ohun tó bá ndị jẹ́wà kèfèrí àájúnà ní àárín bá wọn lébẹ̀ bẹ́yìn àbá ti tàwọn tó sáré tí ó wà kèfèrí tó yẹ kèfèrí lójú tó yẹ ẹ̀rọ lójú tó jìnà níwà ndị mọ́bà wọn dáwọ́ sọ́nà ẹ̀kọ́ mọ́bà wọn dáwọ́ nínú oòrùn mọ́bà wọn dáwọ́ ewúrẹ́ ẹni bá ti ṣe ṣe lé tí ó bá ìrìnrìn mẹ́rin ìgbàwọ̀ ìgbàwọ̀ owó náà yá ìrìnrìn méjèèjì nìyẹn ajẹ́gbẹ́kọ̀ wà kò ṣe díẹ̀ àbára kèrèmèrè kọ́ọ̀mù tó wá pẹ́lú àgbègbè وماتوا وهم كفار وماتوا وهم كفار gbogbo àwọn tí wọ́n yà ṣe lè tó wá wù àwọn olùpàá ẹ̀yìn mẹ́rin wà lára ẹ̀rọ wọ́n kú lórí ìṣẹ́jú kékeré ẹ̀gbọ́n ló lè ṣe kú inú ẹgbẹ́ oró ẹgbẹ́ ìgbàlá òun náà ló wà ní ewu kódà ìgbàgbà nínú ìbá tó ń ti lọ hajj tó ń tẹ̀lé nínú ọ̀gbọ́n láwà ìbá àgbà gbogbo owó gbogbo nínú ọ̀gbọ́n kó lọ sí ọrẹ àmọ́ níwà tètè lọ́wọ́ tó ń jáde láyé owó ìwà ìrìn tó ń jáde láyé kí ni tí ó máa ń jáde pọ̀tà olóòjọ́ àgbèyà fàlẹ́ yóò lára ní àhàjí nínú olùrọ̀ nínú olùrọ̀ lára ìrọ̀ àwọn ẹgbẹ́ olùwàwá ní kí wọ́n náwó lójú ọ̀nà ọlọ́run pàtàkọ́ gbogbo tí ń bẹ̀rẹ̀ lórí èrè láyé kó jò ní góòlù kí wọ́n wá ní lójú ọ̀nà ọlọ́run fàlẹ́yìn yóò bá dà ní àhàjú yìí wọn ò orí ilẹ̀ ayé ní góòlù ولو gbogbo ilé ayé tòun ti bẹ lókè ẹgbẹ kójú òun ni tí wọn lọ lójú nà Ọlọ́run kẹlá òun lè pa nípa ọyà tó yẹ Ọlọ́run Ọlọ́run títí àwọn àtúntò ọlọ́run pè fún wọn títí wọ́n tún jà wà lórí ọlọ́run ogun ní àwọn àlèlà náà wọ́n bá ní àwọn àpá òkúkọ ọ̀run ní sapá àpá ìṣẹ̀lẹ̀ àwọn àpá àti wọn ọlọ́run dáná tí wọ́n ti dúró ní fún wọn nípa ọlọ́run lóòótọ́ ìyá gbogbo tí ń bẹ lórí ìgbẹ̀láyé ó jẹ́ lóòótọ́ tí wọ́n ní kí wọ́n láwọn wá ń ta sójú ọ̀nà ọlọ́run ọmọ òní gbà tó ti pa pààrọ̀ fún wọn níbi ìyá rẹ̀. ìrìnlẹ́sẹ̀ lòdì tí wọ́n rọ̀ wọ́n náà ń dára fún gbogbo ìlú náà tí tó kù láyé tí bá ń rí ní ìyàtí ẹgbẹ́ jẹ́ lé lára ilẹ̀ àfàìlọ́mọ̀ kèfè yìí ẹni tí kí ẹgbèrè tó ń náwó ní ọ ẹni tí kí ẹgbèrè tó ń tẹ́lá láàrín ní ọ ẹni tí kí ẹgbèrè tó gbogbo ara rẹ gbogbo ara ọjọ́ jápa rẹ̀ ní ẹ lọ́ba ìgbòyè ìlú kódà àpá ọmọ tí ó jápa rẹ̀ síbẹ̀ síbẹ̀ lọ́wọ́ ìgbà ìgbòyà ọmọ òun nígbà ọmọ ọmọ wọn kò dáa kìí ti jẹ́jẹ́ fún wàlẹ́ ọ̀hún ọ̀rọ̀kùnkà àlàáyé wàlẹ́ ọ̀rọ̀kùnkà gbogbo láàrin ìlera mi ilẹ̀ ọlọ́ọ̀pẹ́ ìlànà gbogbo láàrin ìṣẹ́ láyé wọ́n ń dúró rẹ̀ láyé ìyàwó ọ̀rọ̀ tí wọ́n fi ilẹ̀ àti ọkọ̀ ọ̀rọ̀ tí wọ́n fi ilẹ̀ wọ́n kan tí wọ́n bá pàdé náà ìyà ni ó pọ̀ lẹ́nu wípé àti èèyàn kan tí ó bẹ̀rẹ̀ fún wa láàmúlá nínú ọrùn ọ̀run wọ́n láàárín inú ìtọ́ bẹ̀rẹ̀ wọ́n láàárín wà ní mọ́ àpàdé. ìrìnàjò ìdájọ́ àwọn ìrẹ́lá wájú ọlọ́run kò sí kan mú wa tí ó bẹ̀rẹ̀ fún wa kò sí kan mú wa tí ó lè ṣe lọ́rùn kì í mú wa tí wa ti o kú ní ọlọ́run bójú ọlọ́run náà fẹ́ wọ́n ń bàbá ní ọlọ́run bá ń forí jì ìjọ ọkọ̀ ní ọkọ̀ àjáàkì rẹ̀ òní kódà láti kó tí wá lérè mélòó ní mùsùlùmí tó nínú ìwà rẹ̀ ń tẹ̀lé pàyàn lọ́wọ́ ìwà àkọ́kọ́ káàkà mọ́kùnrin yá ní ya àwọn ọ̀tọ́jú àlejò ẹ̀kọ́ ọ̀tọ́yì ẹ̀kọ́ ọ̀tọ́yì kéèyàn padà sí ti ń gbé àti padà kó àwọn ọ̀tọ́jú àwọn àlejò ọmọrí ọmọrí ni yóò jẹ sí yóò sàlejò rẹ̀ dáadáa yóò gbóúnjẹ fún ìbẹ̀rún wa àtùmọ́ fún ìjẹta ẹ̀ wọ̀fẹ́ẹ́fẹ́ ìlàáni wọ̀fẹ́ẹ́fẹ́ ìlàáni bákan náà ẹn tara bá ní atúnwọ̀n owó mú gbè fún ara nínú hmm? ẹ̀tọ́jú ló bá fẹ́ẹ́ ẹ̀rẹ̀sí ìbẹ̀rẹ̀ owó ẹ̀rọ wúrú yóò rà yóò sọ ọlọ́rọ̀ àti gbogbo wà ní ó dẹ̀ ìbẹ̀rẹ̀ ọwọ́ rẹ̀ wà mú ìmánú lè fọ́ ààrẹ àwọn tí ò bá ló jẹ́ bí a máa bọ́ wọn mẹ́tẹ̀ẹ̀ta ìlú ní ìdènà wà lórí táwọn àjọ ìṣùgbìn náà ìfàlẹ̀ ìlú ẹni bóra lè dùbá yìí yóò rò ní kókó ní kókó alùpùpù ẹ̀kọ́ ìṣọ́wọ́ tí yóò bá ti ẹ̀kọ́ lọ́wọ́ tí yóò sì tuntun kápá lè mú bó jẹ́ kí ní ẹ̀rọ ẹ̀kún ìlú sọ̀rọ̀ léwo a ti pé oní ọ̀lọ́pọ̀ ń jẹ tẹ́lẹ̀ lọ́pọ̀ ń jẹ ṣùgbọ́n lára ọ̀nà tí ìwà tí wọ́n sábà sí àyẹ̀wò káàbọ̀ ní ẹjọ́ kò báyìí ẹwọlé ẹjẹ́ nǹkan ní lórí ìhùn gan fò láti ẹ̀dọ́ òní lọ́wọ́

káàkiri jọra wa mùsùlùmí ìwà mẹ́tẹ̀ẹ̀ta ìsìn jẹjẹ àti mọ́ọ̀nù wọn jàjà àn kí ẹgbẹ́ mùsùlùmí àwọn àti àmẹ́bí yẹn kí ni tẹ́sí ẹ̀ níwájú ọlọ́ àyọ́sọ̀rọ̀ làwọ́ ẹlẹ́yọ́sọ̀rọ̀ làwọ́ sọ́lọ̀ ó torí ti ní tí wọ́n á fọ́díkì pẹ̀lú gbogbo wa dáadáa tó kù àbúrò ní fọ́díkì torí kéèkéèké sí ẹgbẹ́ ó dáa sọ́mọ ìdẹ́yìn mọ́ kò dáa fún ọdún dáa ó wúlò fún ọmọ ìdẹ́yìn rẹ̀ tí wọ́n jọ jẹ́jẹ́ ṣùgbọ́n sọ́mọ ọba tó dáa ọlọ́run ọba tó kẹ́ ọlọ́run ọba tó pàdé kò fún ọlọ́run ọba níwọ̀n rẹ̀ hálíyà fẹ́ ìròyìn tí ó gba àwọn ṣẹ́rì tó sílẹ̀ tí yóò kúrò ní ọjọ́ ìrìn àpapọ̀ ó ṣe lọ́rọ̀ dá kò lè wúlò fún ìdáhùn ìdáhùn ìdáhùn ìyẹ́wò náà nílẹ̀ ìyẹ́rẹ́ yìí lọ́pù rí ní ọdún ẹ̀sì ọmọdé ìdí tọ́nàbọ̀ fi ní orí ìdílé tí gbogbo ṣẹ́ ẹ̀rẹ́ òfin ní wúlò fún kò sí ọjọ́ kan tó tẹ̀ ní lóòrò láyé kó tẹ̀ tó wọ́n lọ́wọ́ bá ní o torí kì ní gbogbo àtìsẹ́ ilé ìgbà ìfìyà sàgbẹ́kẹ̀kẹ̀rẹ̀ ìwọ́n bá fìyà wọ́n bá palẹ̀ òkú mọ́tọ́ wa ní ọ̀run orí rẹ̀ òun nígbà tí mẹ́láyé lọ́tọ́ ọ̀run orí kèfè ní ìwé lórí tọrọ ọmọ pé ńgbẹ̀ bá palẹ̀ wọn sọ́ndẹ̀ ẹgbẹ̀ ewúfẹ́ rúwé pẹ̀lú ìpẹ̀kọ́ lẹ́ ń pè na ọrùn orí rẹ̀ ọrùn orí rẹ̀ omi tí nígbà tí bẹ́lá yẹ gan tó kọrọ ọrùn orí tí ìwà kèfè nígbàlá lè dájọ́ tí ń bẹ lẹ́yìn ikú tí wà kèfè ìwà ẹ̀kọ́ sójà náà pé iná ń bẹ àlìjẹ́nà ń bẹ nígbà tí inú sàárẹ̀ tí wà kèfèrí ìwà ẹbọ tó ṣàlàyé rẹ̀ jẹ́sì kèfèrí ẹ̀sìn ẹbọ tó ṣàlàyé rẹ̀ ìsìláàmù nìkan lẹ̀ tó ṣàlàyé gbogbo tó bá fẹ́ fara pẹ́ nínú ẹ̀sìn ní ìfẹ́ fara pẹ́ àlàyé yẹn ni kódà tó fẹ́ kú ní wa ní

ní ìbá ti jẹ́ níbi tó rẹ̀mọ́ kú tó wà ìgbè ikú tó bá ní ìwé jẹ́ tí ò kọ́ lọ́ọ̀bá ní rẹ̀ ní tí ó mọ̀ láyé wá tí òpin fún mẹ́rin أنت مملك ما هو قال ما هو مضيف أتى هو من غبرة من جهة هذا قال اسمه مملك وأنا أنا مستوفيت وشرع الإسلام في كل مسلم الرجل من هذا الرجل الديانة وما صفوه من زين إنه أمين لا يجامعنا أو إذا لو كان هذا ما على الأرض الشيء àkúnjẹ tẹ́lẹ̀ yàgbé ó orí gbogbo nǹkan tí ń bẹ lórí ẹ̀rí kánú orí agbára tẹ̀sílẹ̀ ìjọba ìyára nínú nǹkan tó orí ilẹ̀ sáyé lóòrò ti ìyàtọ̀ jẹ fún rẹ̀ bẹ́ẹ̀ tí ó lè ṣe gbogbo nǹkan tí bẹ lórí ilẹ̀ ayé tí wọ́n náà fi ilẹ̀ bóyá ọkọ̀ ní ilé iṣẹ́ rẹ̀ kó kan lẹ́yìn

èmi ọlọ́run ọba mo ti fẹ́yìn kan tó yẹ fẹ́rẹ́ ju tó nǹkan yẹn lọ́gbà tó ń bẹ láyé kọ̀dà àkọ́kọ́ àìríkà ní ìbọ́lẹ̀ àríkà adam allah ti ṣe fi ṣe à nígbà tó ń bẹ níbi bàrá àti bàbá ńlá ànábì adam gbogbo ní mo kó jáde jọ náà yẹn bẹ ní suratul a'raf وإذا قضاؤك من بني آدم من ظهورهم وصيتهم وأشهدهم على أنفسهم ألست بربكم ọ bụ snaeeụlọba lati enye ọnụ debarale gbogbo ìran ọmọ ọmọ ọmọ ọmọ tí ó máa bí láyé lórí èmi àtiwọ́ yìí àtẹ́rẹ́sẹ̀ fún ìtìmọ̀ láti àmì ilé gbogbo ara jáde gbọ́rẹ̀ èmi náà mọ̀ wọ́n náà bó bá arú ẹ̀ tó bá ń ó kàn bí bá ta ẹ́sáyé ibi tí mo ṣe ìwé orílẹ̀ mo fẹ́ dára bá lára ní tẹ́lẹ̀ ìyẹn lórí ilẹ̀ ayé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sí kọlù ṣẹ̀lẹ̀ kọlù bá la ṣẹ̀lẹ̀ jìnà gbogbo alájọ jẹ́ wọlọ́pọ̀ fún láti bàbá délé o àní ti ẹ̀mọ́ àní lọ́jọ́ òun àní tẹ́jọ́ òun àní tẹ́jọ́ ìbàlẹ̀ àní ìjà kìfì yìí á jẹ́ mùsùlùmí ọlọ́ni á ń jẹ̀kú mi yóò mẹ́sì yára

tọ́mọ́tò jẹ́ ìpínlẹ̀ máa máa mọ́kún wò yẹ dáadáa èsù mú ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ the man very clever yàtí oníjà bá wù sí wọn tó máa ń white wáyé máa ìlú yẹn rẹ nìyẹn ọlọ́pàá fún àwọn clever ọgbọ́n ìjàmbá ọlọ́run kò tó sọ báyìí ká ló sọ báyìí nílẹ̀ tàbí sí báyìí kó tó kó náà ló kú dá wa aláàrẹ àlọ́ ọ̀nà kọ́lá kọ́ àwọn làbẹ́rẹ̀ ọ̀sọ́ yìí tí wàá máa wá sí ni mo tún gbéra ní jẹ́ ìlú ìsìn o ẹ̀yìn bàbá láti lẹ́wà báyìí mo ti kó yí jáde tàlẹ́sì lè bá jẹ́ bí ayé wọ mùsùlùmí tó kó mùsùlùmí kó olóòrò wájú ọlọ́run ní òwúrọ̀ ọmọ òun níyàwó tó wá kó mùsùlùmí àwọn ọmọ ń bẹ̀rù pàtó nígbà náà o nígbà tó ń lọ́wọ́ náà o kò níyàwó ẹ̀ òwúrọ̀ ọmọ bí ṣé ìgbà tó mẹ́rin

ìyàwó tuntun ọ̀fẹ̀kẹ́ wọn ló fẹ̀ ààbò wọn kò ṣùlá wọn kọ inú ìbòmí oníwò ti ẹ̀yí tẹ́lú tó bẹ́ẹ̀ tẹ́lú tí wọ́n tó bẹ́ẹ̀ ṣùlá abẹ́ẹ̀ṣẹ́ kẹ́sì ìjọ yìí nìkẹ́ǹkẹ́ òun náà ní ìjà lóko wa ọ̀rẹ́ àpàdé àdìsí wákàtí mára àwọn ìdí wàhálà lánàá ẹ̀ ọlọ́dún tó ní ti ó kí ló fẹ́ fẹ́ ní ẹ̀kọ́ jẹ́lábẹ́ tó jẹ́ gbogbo ya bó ọmọ ọlọ́pọ̀ ó fìyàwó rọ́pù bó fìyàwó rọ́pù ọmọ fẹ́ dára rọ́pù ṣe wílé èmi ọdún àti onígbà tó ń bàbá rẹ̀ mo ní ilẹ̀ ẹlẹ́rù ń lọ yìí mọ́mù kẹta ti tẹ̀lé ìrọ̀lọ́mù ìmọ̀nì lókùlù tẹ̀mí ayéwò tàwọ̀rí lókùlù tẹ̀mí ayéwò àlẹ́yàfíìdà tó sí ìhà àrùn kìí àjọ́bù tó ní àlàájá lókùlù ayéwò fún àbáyíká mo yàrá òtàkú ìlà ìṣìríkà àyà ìgbà tó sẹ́bọ̀ so lẹ́yìn kò sí tó fẹ́ أولئك لهم عذاب أليم وما لهم tí ó rọ̀ wọ́n wá tó ọlọ́run, ọlọ́run ọrụ yọ̀ǹda fún àpá kan kó fún bàbá rẹ̀ ní ìyá rẹ̀ tó kú Mo tù fẹ́ràn àpá bójú kọ́lọ̀ fẹ́rẹ̀ ẹ̀rù rẹ̀ wà ní ọdún kò ní fún láǹfààní kó tẹ́gbẹ̀ fúnyàwó rẹ̀ tí ó bá ti lẹ́ẹ̀mù kò ní fún láǹfààní kó tẹ́gbẹ̀ fọ́mọ rẹ̀ tí ó bá ti lẹ́ẹ̀mù kò ní fún láǹfààní kó tẹ́gbẹ̀ fọ́mọ rẹ̀ tí ó bá ti lẹ́ẹ̀mù oníkàkó gbèsè sí ẹ̀yí yọ́n ti ẹ̀sẹ̀ owó ní mọ́rùn-ún mi ní àrí wà fún mi ní wà àmì wà bá wọn ẹgbẹ́ tí wọ́n ti yòókù lórí يومئذ شر يغني هكذا أنا ومحمد صلى الله عليه وسلم gbogbo wa la mọ ipa tí àwọn kọ́ọ̀lì àbúrò abẹ́nu bàbá rẹ̀ kó ní ìsẹ̀mí ayé ẹ̀ kódà lè fèsìfà nígbà nígbà ní oúnjẹ́gbẹ́ ní ìlọ́gbà ibi ọdún ìlọ́gbà alẹ́ Muhammad ọ̀sẹ́lẹ̀ náà kìí ní bá gbogbo wàhálà àrùndé ní wọ́n fẹ́jú àwọn Muhammad sùn àmútọ́lẹ̀ ọ̀tọ́lẹ̀ àrẹ́dàní Muhammad ọmọ orílẹ̀-èdè ẹni bó sàwà gbogbo ẹni ẹlẹ́mọ̀tẹ́ ní nílò ọmọ bá ti ẹ̀lọ́ tí ó mẹ́tò wí gbogbo àwọn ọ̀rọ̀ yẹn yóò fi mọ̀ tún wọn kọ́mọ̀lì tí àlẹ́ ìjọba kọ́mọ̀lì tí àlẹ́ ìjọba ah ọmọ fẹ́ràn àlẹ́ ìwò أبو طالب لم يحب أحد من أبنائه مثل حبه لمحمد بن عبد الله صلى الله عليه وسلم كنت كلمة عمر وكان يرو فقلت أنا محمد صوت بيه بعدين هذا وإن شاء الله ما صار yà á nì ìwọ ẹ̀gbọ́n àti هو bàbá rẹ̀ tún lè lọ́wọ́ bàbá rẹ̀ àánì ó lè jẹ́ ẹ̀gbọ́n bàbá rẹ̀ lọ́kùnrin قل كلمة قل لا إله إلا الله كلمة أحاج لك بها عند الله سأقول لا إله إلا الله كي تبقى دفن كيف دفن يا رب الله جل جلاله ọ̀rọ̀ ọ̀run kọ́ ní ọ̀rọ̀ ọ̀run kọ́ sí ọ̀rọ̀ ọ̀run kàǹṣì nígbà ní àwọn ìgbà fún yìí bó tiẹ̀ sí pé lásìkò yẹn òfin ká bá wẹ̀

wọ́n àtọ́rùkù wà ní ìlẹ́tì jẹ́dìkà ìmọ̀kọ́rẹ́ tí olóòrùn fẹ́ gúnrípò níbi ìlànà ọlọ́bàbà láàrin àtútọ́ àmìmọ̀kọ́rẹ́ tó wà tó rí ní ọmọ kan tó wọlé gẹ́gẹ́gẹ́gẹ́ láàrin tó bá di tó kò gbígbá àlẹ́bí tí kò lọ́dọ̀ rẹ̀ àlẹ́bí ilé ó dẹ̀ wà nábì pẹ̀lú dáadáa tí àbúkọ́ ní ìṣe fún ọ láyé kí ni tí ó jẹ́ kó wọn wá jọ lójú àwùjọ àrùn anábìrin ọlọ́run fún mi ní ìfẹ́ àdáyẹrí ìfẹ́ ẹ̀dá ìfẹ́ ẹ̀dá yìí èmi nìkan ọlọ́run ó fún gbà wọn lẹ́yìn yìí lè fúra ní ní ọ̀rọ̀ ní o ọ̀rọ̀

wọ sáńtà tí bọ́ọ̀kù rẹ̀ jẹ́ kò mọ́ wọ́n sọ́kù tí kó wá jẹ́ mú ó mú un mọ́ ọlọ́wọ́ wọ bàtà àárín tí ná lẹ́sẹ̀ ọlọ́wọ́ wà á dá ọmọ lábẹ́ ọlọ́wọ́ ti sí orí ètò ná owó ní sínú ọ̀gbun ná inú ètò ìbùnà tó gbé nínú ẹ̀dá tó bá ti pélé ló fún yẹ́ jùlọ ìyà ọmọ ẹ̀ná tó ní pé dáadáa tí àbútọ́ ní ṣe fà náà yìí bọ́lọ̀ mú kára rẹ̀ tó kò ní gbé àyẹ kó òkun tó sọ́rọ̀ màbí ìdájá wọn wa fáàmù ọmọ kó tuntun báyìí náà láàrín láwọn ọmọ ẹgbẹ́ bí ìṣe wa àti ní ànímà àṣìmọ́ lábẹ́ bẹ́ẹ̀ náà kásáré owó ẹ̀kọ́ sí kejì iná ní parí mú àwọn àyà yìí àkọ́kọ́ náà ti pé alẹ́lẹ́dì mẹ́ẹ̀kẹ́ ìkó bá wọ́n àti

bó tún kó wo kèfè rí ó pọ̀ tó kọ́lá rẹ̀ ó pọ̀ tó kíníkà rẹ̀ ó pọ̀ tó kò lè wúlò fún lójú àrùsẹ̀ àmà tó bá ilé kúrò ìkèfè rí yẹn tí ó tún bá ṣùgbọ́n tó bá tún bá àlùsílẹ̀ àtúntò náà kọ́bla gbogbo tó bá fi hàn ti dá lọ́rọ̀ fẹ́ tó gbà ti dá ọlọ́run àbí àgbà ìsìlámù náà ni apádà sí abú tí mú yàn kó ní ìsìlámù tí yóò fi rí ẹ̀sìn ní ìlẹ́sìn tí yóò fi pàdé ọlọ́run bá kúrò ìṣẹ̀lẹ̀ sí wa apádà sí abú náà ó lè jẹ́ látara ìmọ̀kan ó lè jẹ́ látara ìfẹ́ ẹnu ó lè jẹ́ látara ìfẹ́ ayé أبلغ سبحانه وتعالى كل شيء لكم فهو سلام رحمه الله سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك